kínkí arẹ̀ kínkí ìyàmọ̀jẹ moríjọ́ mo dótú ìfẹ́ ire ire ló ṣe mí ire ire ni wọ́n ṣe ire bí bíbá lọ níwájú wa àní bá bó ń bọ̀ lẹ́yìn wa kò ní bá wa láṣẹ Èdùmàrè ọgbàrá kí n fọkòtò ire ayé mi kò ní fò mí dá ire ayé títí ẹ náà kò ní fún ẹ̀dá ní àṣẹ Èdùmàrè ètò Miliki Express náà ni ọ̀pọ̀ súnkọ bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà lé mo kí yín kú lé bẹ́ẹ̀ ni torí ilé ni mo bá yín mo dẹ̀ tún kí káàbọ̀ torí àtúnṣe ń bọ́ sí orí ètò náà ni Miliki Express ọjọ́ ni thank God it's Friday yes o pẹ̀lú olólùfẹ́ yín Àyìnkẹ́ Kújọ́rè èmi náà ni mo tún ti débẹ̀ ni èmi gangan lèmi yè pọ̀ nífẹ̀ẹ́ lòmí ṣe mí ó ti yẹ yín gbogbo ẹyin ti tèmi nílé ẹ máa wò pé ah ó tó jọ mẹ́ta kí ló ṣẹlẹ̀ gangan ẹ má bìí ẹ̀yin náà ti mọ̀ pé <laughs> ara ò ṣòkúta ó ti yé yín ara ò ṣòkúta bọ̀dí ni ó fi fàyà òǹgbà tí yóò dé ṣe jésù ọlọ́run nìkan lọ́ba tó pé tó mọ́ tó yẹ pé kò ń ṣàárẹ̀ kò ní sí kankan tó máa ṣe àmọ́ lágbára ọlọ́run mi ò ní ṣàárẹ̀ inú òdẹ ní ṣàárẹ̀ láṣẹ Èdùmàrè inú mi dùn láti yín kí ni mo ti miss ganan ya ẹ já mi sí <laughs> ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín ẹ̀yin gan ti miss a lot a lot a lot gbàgbé lórí Orísun láwa bẹ́ẹ̀ ni Odùmarè ló dirí ẹwà fákùkọ yìí náà ti mọ̀ pé nínú ká gbé àṣà àti ṣe wa lárugẹ àwa lolúwa gbé fún bẹ́ẹ̀ ni gbogbo Orísun TV ó yá ẹ tún gbé fún lẹ́ẹ̀kan sí ṣe ń gbé fún bẹ́ẹ̀ èmi gan gbé fún ẹ kọ Orísun TV Orísun má lọ sùn lórí Orísun jọ kó ba lè ṣe kí ni kó ba lè máa sún ẹ ti mọ̀ pé gbogbo ìgbà àwọn ò kí ń sùn lórí Orísun tiwa mú de kí gbogbo ẹ̀yin mùsùlùmí wa Ramadan Kareem Allahu Akbar <laughs> ẹ wo inú mi dùn láti wà mí lẹ́yìn torí enough gist enough iná fẹ́ fíìsì ó ti yẹyìn àtoríṣiṣi nǹkan òun ni mo kó wá fún yín lẹ́nu àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ̀yin náà ti mọ̀ pé lórí Miliki Express tọjọ́ ní thank God it's Friday ẹ máa ní àǹfààní yẹ́so láti jẹ̀gbáládùn entertainment news ṣé kí tún wá já yín sí tán lẹ́ni ayẹyẹ ńlá kan wà tí máa fún gbogbo ẹ̀yin olùfẹ́ pé ok ẹ kò tẹ̀lé fi step down lẹ́ni thank God it's Friday kẹ́tù wo kẹ́tù wo nǹkan tó ń ṣẹlẹ̀ níta kẹ́wọ́ bí wọ́n ṣe ń ṣe níta ayẹyẹ láyẹ ẹ̀ nífẹ̀ẹ́ mí sí ẹ̀ ẹ má gbé kúrò lórí Orísun àmọ́ kí n tó wá tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi báwo làwẹ̀ ṣáwọ̀ ẹ̀ ń lọ ṣé ẹ̀ ń gbà ó di mélòó lẹ́nìí <laughs> àmọ́ kí n tó kí n tó máa tẹ̀síwájú bí mo ṣe sọ ẹ jẹ́ ká sáré gbára wa níyànjú lórí ọ̀rọ̀ Ramadan tó ń lọ ẹ jọ nítorí Ọlọ́run àwọn ẹlòmíín wà lè tó jẹ́ pé lórí àwẹ̀ yìí ẹ kàn jẹ́ káwọn èèyàn kàn máa bù yín ẹ bi pé kí nìdí ìkọ́kọ́ ṣẹlẹ̀ bí mo ṣe ń bọ̀ lé ni mo dẹ̀ ti wò pé gbogbo ẹ̀yin tèmi ni mo máa gist màá dẹ̀ sọ kí gbogbo wa ká fi kọ́gbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́nu arákùnrin kan àti arábìnrin kan àtìyàwó ni wọn mùsùlùmí ẹ ti máa rí wọn ẹ dẹ̀ máa mọ̀ pé wọ́n wà nú àwẹ̀ yes ok ó ti ń bọ́ sí bíi ọwọ́ ọ̀sán yẹn ó wá fẹ́ lọ ra nǹkan kan bó ṣe débi tó ti fẹ́ lọ ra nǹkan bó ṣe ń gbé ọkọ ṣe ń gbágẹ̀dì gbagbagbagba ah, ah, àwọn ará ilé tó dé wà ń bẹ̀ dẹ̀ jáde ah, kí ló ṣẹlẹ̀ gangan wọ́n tàpín aláyé calm down ilé onílé lẹwà kò yẹ kẹ́ máa gbá báyìí bí ọkọ̀ yìí ṣe bó ṣe gbaná jẹnẹ pé kí ni ọ̀tajé ni ẹ kí la gbé kílẹ̀ jù lórí pé òkè ẹ̀ ń gbá gate àdẹ̀sọ fún pé ọ̀rá gbá gate ìgbà tó ṣe pé ti àwọn tó di etí àwọn tó wà lè di kí ló ṣẹlẹ̀ tí ṣe máa gbá gate bẹ́ẹ̀ but reply ti àáfàá yẹn tó give oh God kò make sense rárá débi pé ah, ah, gbogbo àwọn èèyàn wá ń sọ aláwẹ̀ ni àwẹ̀ ló ń gbò àwẹ̀ ló ń ṣe kíní ẹ jọ̀ọ́ nítorí ọlọ ẹ má jẹ́ kí a máa fi ọ̀rọ̀ àwẹ̀ yìí ẹ má jẹ́ ká máa jẹ́ káwọn èèyàn máa fi sọ̀rọ̀ sí wa ẹlòmíì a máa gbàwẹ̀ a máa kanra náà by force jọ ṣé wọ́n fọ̀ọ́sẹ̀ pé kò gbàwẹ̀ ni ah, wọn ò fọ̀ọ́sẹ̀ náà wọ́n tó bá gbàwẹ̀ tó dẹ̀ ń gbàdúrà fún Ọlọ́run tó ń gbàdúrà sí Ọlọ́run gbogbo kan tó ń fẹ́ ni Ọlọ́run máa ṣe fẹ́ wọn fi wọn ò ẹ́ tipátipá pé dandan dandan ó gbọ́dọ̀ gbàwẹ̀ ẹ má máa jẹ́ kó máa tara wa máa sọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n gbàwẹ̀ àwẹ̀ tó ń gbà yẹn kò ń ṣe pé o sick o sick ẹlòmíì á ti gbà wẹ̀ o bó ṣe ṣe máa dára lẹ̀ gan àti òpin akí ló ṣẹlẹ̀ gangan ṣé wọn nìkan ló kọ́kọ́ máa gbà wẹ̀ ni. ẹ jọ̀ọ́ nínú àwẹ̀ yìí ẹ jẹ́ ká máa dán <laughs> ẹ jẹ́ ká máa dán ẹ má máa jẹ́ kó tẹ̀ máa wọ̀n lójú wa pé débi pé àwọn èèyàn máa fi mọ̀ pé òkè ẹni yìí ń gbà wẹ̀ àbí ó ti lọ́ ń kanra bóyá ó ti ń bọ́ sọ́wọ́ ọ̀sán débi ti fẹ́ máa pẹ́ àbìjọ́ nítorí Ọlọ́run máa calm down ẹ má jẹ́ kó máa sọ̀rọ̀ sí in fact ẹ bá rí báwọn èèyàn ṣe sọ̀rọ̀ ah àwọn aláwẹ̀ làwọn pípì kí ló ṣe wọ́n ṣọ̀rọ̀ lọ fígbà ẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mọ́ pé hey àwọn eléyìí ọmọ àbàwẹ̀ jẹ́ fáwọn aláwẹ̀ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ẹjọ́ àwẹ̀ tá wà yìí wọn ò ní kó fi tipátipá gbà tẹ́mi ẹ bá gbé gbà tẹ́mi ò bá dẹ̀ gbé fi sílẹ̀ ìwọ ló wá mọ̀ pé wọ́n ló ń ṣe rẹ̀ àmọ́ pé ó wá ń gbàwẹ̀ yẹn jẹ́ kójú ẹ máa dán má jẹ́ káwọn èèyàn mọ̀ pé òkè òun gbà ẹ̀ ìgbẹ́ ló máa ń rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yes kí ló ṣẹlẹ̀ gangan jọ ẹ má máa jẹ́ ká máa gbé sojú dán ó mọ̀ múra ẹ bó ṣe máa ń múra ẹ kó wà pa kó feel fine má ti jẹ́ káwọn èèyàn máa wò pé òkè ó ti ń kanra ebi ti ń pa ẹjọ́ nítorí ọlọ́wọ́n wọn nítorí mi sọ̀rọ̀ òdì sí Elédùmarè wọn nítorí mi sọ̀rọ̀ sí aláwọ̀ ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ̀yin aláwọ̀ ẹ jẹ́ ká ara máa ṣe ní díẹ̀díẹ̀ mo mọ̀ pé kan ah, as e go ni láti day one by one gbà lọ tó dẹ̀ ń ṣá blẹ́mblẹ́m tó ń ṣá prapra lára gbogbo wọn lágbára ọlọ́run ìdí tá a ṣe ń gbàwẹ̀ láṣẹ Èdùmàrè ẹ wò ó gbogbo ẹ̀ ni ọlọ́run máa ṣe fún wa lẹ́yìn àwẹ̀ gan tọ́lọ́run bá tún ti wá gba gbogbo àdúrà wa tán èso tún ní gbàdánù lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ní tìtorí ọlọ́ mọ́ kí gbogbo ayé mùsùlùmí ó ti yẹ Ramadan Kareem ó ti ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn ká tó mú ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì sí àwọn la pa ẹran la pa gbogbo ẹ̀ everything ti ń dùn ẹ̀mọ́ inú everybody ti ń happy. gbogbo ẹ̀yin tèmi rẹ bẹ́ẹ̀ ni Miliki Express náà ni ẹ̀ ń wò pọ́ ọmọ olówó ń sọ̀rọ̀ ìyá ah, ọmọ olówó ṣe blẹ́blẹ́ ló ṣá pranpran. Àyìnkẹ́ Kújẹ́rẹ́ ni mò ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ti da Kújẹ́rẹ́ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express ẹ bá sọ pé kódà bọ̀ loaded èmi ni mò ń jẹ́ bẹ̀ tí ẹ bá tún wá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún ọmọ máa jẹ́ ẹni lọ́tún lọ́sì ẹ wo ẹ jẹ́ ká lọ ṣègbọ́dí tá a bá máa padà dé ẹ fẹ́ mọ nǹkan tó pọ̀ sùkọ̀ ẹ má gbé kúrò lórí Orísun ẹ jẹ́ ká lọ́jọ́ bọ̀bọ̀ by mayor kan ó ti ẹ̀yìn àwọn níbi vine bọ̀bọ̀ take it tá a bá padà dé ètò ń tẹ̀síwájú ẹ má gbé kúrò lórí Orísun.